bẹ lórí dáadáa títí láéláé ìyábìnrin wọn náà gbọ́dọ̀ bẹ lórí dáadáa títí láéláé eléyìí ọmọ àṣẹ sábàbí káwọn ọmọ yín kẹ́ máa gbúrò rere láti ọ̀dọ̀ àwọn ọkọ wọn pé ìyàwó àwọn ń ṣe dáadáa eléyìí ó bí kọjá pé òun náà lára àwọn ọmọ rẹ̀ náà padà jẹ́ àwọn ọmọ tó dáa ẹ̀yin ọ̀sàkíyèsí ni kí ló fà á tó fi jẹ́ pé láwọn àwùjọ wa ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn obìnrin wọn ń lọ́kọ àwọn ọkùnrin níyàwó ọ̀pọ̀lọpọ̀ ó tún sọ pé ayẹyẹ ìgbéyàwó táwọn fẹ́ ṣe èyí tí ayé ọ̀gbọ́ tọrùn ọmọ òun làwọn fẹ́ ṣe tó wọn ó ṣe ayẹyẹ yìí yóò lárinrin gẹ́gẹ́ bí Yorùbá lẹ́bù ṣùgbọ́n lè má tọ́jọ́ ó lè má tó sùn tí wàá lò ti bẹ̀rẹ̀ ọkùnrin lè sọ ipò nfẹ́ kọlẹ̀ àbí kóbìnrin kan máa dábàá kó nfẹ́ bọ́ dànù kí ló dé kíkọ́ ọlẹ̀ kíkọ́ ọlẹ̀ kíkọ́ ọlẹ̀ kí ló dé tó fi pọ̀ báyìí nínú tí máa ń fà á òun náà ni pé ọkùnrin kò ṣàkíyèsí dáadáa kó tó di kó fẹ́yàwó ojú rẹ̀ rí rogodo ojú tòmátò masha allah ẹlẹ́sẹ̀ maradona ntọ́wò tó fi fẹ́ obìnrin nìyẹn o subhanallah. láì mọ̀ pé wọ́n ní laysat kullu mustadiratin gbogbo ń tó rí rogodo náà ni wọ́n ń pè lẹ́yìn òní kú ọkọ obìnrin ní màláìka level tó bá ti wọlé ọkọ tán tùnà àṣírí level ló ti dé yìí torí pé àṣírí ọmọ tú lójoojúmọ́ ni èyí etí ọba tún nírọ̀lẹ́ yóò tún lóru gànjọ́ lórí bẹ́ẹ̀ ojú tí ọkùnrin fi fẹ́ ìyàwó yẹn kò padà bá ìyàwó yẹn bẹ́ẹ̀ mọ́ ó ń wò pé màláìkà bìnrin lòún fẹ́ wọ́n padà wá rí i pé ìbílísì ìyà òun náà lobìnrin tó ń fẹ́ yìí báyìí oníṣètọ́ níbìnrin lòún fẹ́ kò wá nílé bí àrẹ̀ má nígbà tí àwọn ọ̀jọ̀gbọ́n àwọn onílàkàì àwọn ẹlẹ́sìn ìjọba ń bá wọn dá sọ̀rọ̀ làwọn ṣẹ̀ṣẹ̀ máa wá ṣèwádìí pé kí ni gan lórí lára obìnrin yìí gan tó wú ọ lórí fi ó lè sọ pé bóun ṣe rí kọ́ wa náà ni ẹwà ló ń wo ẹwà ló lọ bẹ́ẹ̀ ni bá mú lọ ẹ máa mú yàn lọ gbé ni ẹ máa mú yàn lọ gbé tó ṣe pọ́ padà máa kábàámà ni ẹ rí kí obìnrin kọ́ rẹwà ó ń bẹ nínú nǹkan tó dáa ṣùgbọ́n ni ẹwà ara ní lẹ́gbẹ̀ẹ́ ẹwà ẹ̀sìn yóò bá gan bọ̀ wọn lóbìnrin ò níwà ó lóun ò lórí ọkọ à ń torí pé ọkùnrin gbogbo gbójú rẹ ojú ni gbẹ́yà ọ̀dára bíi egbin gbogbo eléyìí rọ́ lásán ni fúngbà díẹ̀ ni ìjókòó tí wọn máa wò ní ìsinmi pé kí lọ wọ́t ó lè sọ pé ọ̀rọ̀ ẹnu rẹ ó dọ̀tí dùgbò lọ. t'o tiẹ̀ níwà bí ti wùlé kéré ma o ti lè rí jáde asáwọn òbí rádaràda làwọn òbí rẹ ọwọ́ adi ọmọ òsè tí kókún máa bá yẹ torí ẹ eléyìí máa ń bẹ nínú àwọn sábàbí eléyìí tó máa ń fa ikosile pupo láwùjọ wa sẹ̀sáta lọ fẹ́ fẹ́ níyàwó tọmọ pé gan alára lọ fọwọ ara rẹ sẹ̀sáta ni ya àwọn ọmọ rẹ yẹsẹ pé tọmọ àwọn ọmọ ìyá yín aláìpẹ́ orí yun ìyá burúkú tẹ́lẹ̀ níyàwó àti alẹ́sẹ̀ tiwa ìyá wa gbà tó rírì ò pé ta ni bàbá wa tọ́sẹ̀sà rẹ̀ kó ló ń fẹ́ fi ṣe ìyá àwọn ọmọ òun ìyá wa nígbà tó ń yọ lórí ibú tá a lọ lórí ire tó gbó lórí ibú wọlé tí wọ́n fi jọ ń ṣòwò àti bí wa tọkọ dùn lẹ́nu ẹ ọ̀rọ̀ dùn lẹ́nu yóò lè gbẹnu ẹ lọ sẹnu déédéé síbi torí wọn náà lọ lọ mú wa tó ntòun ṣe lédè kúkúrú onígbé wọn lọ ń ṣẹ̀ṣà ta lọ fẹ́ kọ́ jẹ́ ìyá fáwọn ọmọ rẹ ntí wọn náà ń ṣe lédè kúkúrú onígbé wọn náà ń ṣẹ̀ṣà ta lọ fẹ́ kọ́ jẹ́ bàbá fáwọn ọmọ rẹ bàbá yín ológogoro bàbá òfò ara rẹ ló ń gbó torí pé orí lólógogoro kó tó ṣẹ̀ṣà rẹ̀ láti jẹ́ bàbá fáwọn ọmọ rẹ orí ní bàbá òfò kó tó di kó lọ sọ pé ọba lọ ọmọ bó ṣe yarí fún bàbá rẹ àti bàbá rẹ láwọn ò ní fi ọfún ológogoro ológogoro ló wù ọ tí wọn bá ti gbà kọ fẹ ajẹpọ para rẹ ọdà má para rẹ tó bá gbé fífẹ ológogoro bá ní ọba fòpin sí pé ọ ń pokùn so lọfẹ o àmọ́ tí ọba rí mbẹ tí ọba bá pàdé mbẹ ọ gbọ́dọ̀ tó gojú wẹ̀yìn máa wọn àìkọ dàárọ kàtúnṣe kalẹ̀ máa wọn. tó ẹ̀yin lẹ fọwọ́ ara yín ṣẹ̀ṣà ta lẹ kọ kọ́ ya ìyá fọmọ yín ó wù yín kọ́mọ yín ọjẹ́ lẹ́sìn ẹ gbọ́ nínú ìtàn gbèsè ayé ọmọbìnrin jẹ́ fẹ́fẹ́ ikú máa mójú tẹ̀sìn ẹ nínú ìtàn gbèsè ayé obìnrin jẹ́ fẹ́fẹ́ kíkẹ́sì lójú rí gbogbo bá ń lára ọmọ wíwó nìyá ọmọ wo lára متى يبلغ البنيان يوما تمامه إذا كنت تبنيه وغيرك يهدمه níjọ́ nílé tá à ń kọ́ ní odò ń pè látọ̀ sí pé bí wọ́n ṣe ń kọ́ lẹ́lòmíì wo ẹ ń fẹ́ kí ọmọ yín kọ́ jẹ́ oníwà gidi ẹ sì gbọ́ rí nínú ìtàn obìnrin tẹ́ fẹ́ fẹ́ ikú níwà eléèbú ni tí gbogbo èèyàn mọ̀ ládùúgbò àwọn èpè kanṣu kanṣu ìní máa jáde gbẹnu rẹ̀ tẹbí wọn sì ti sọ wọn lòwù tí ìyá bá gbọ́n òun náà lọmọ ọ̀ràn gbọ́dọ̀ ọmọ yẹn ti níwà gidi ó wù yín